إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها سواء لا يزير عنها إلا هالك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 ومن ابتغى الهدي من غيره أضله الله هو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم هو الذي لا هو الذي لم تنته الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين tí ó jẹ́ àtàwọn ará ilé rẹ̀ àtàwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yìn olùkọ́ àjọrọ̀ bá Islam tí ó jẹ́ òbíde lọ́nà tí a jọ̀wà nínú wọn. gẹ́gẹ́ bí a ti bẹ̀rẹ̀ lánàá òun náà ní pé àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ààyè ẹlẹ́ẹ̀kẹrin nínú tọ́lọ́tọ̀ tọ́lọ́tà àwọn mi àti ẹlẹ́ẹ̀ka ọ̀ ọ̀nà ìgbúdọ̀ náà balẹ̀ kẹlọ́tọ̀ pé ìdí àgbà náà àbúrò wa ìdí àgbà náà sẹ́yìn.

ayọ̀dọ́ àwájú ọ̀sọ̀rọ̀pọ̀ ẹ̀yìn nípa ọlọ́ ìtọ́bẹ̀lẹ̀ ní ọ̀sọ̀rọ̀pọ̀ àti ẹ̀dá fẹ́ nípa ìtọ́sọ́nà ayé ilé ìwà wà láàrin gbogbo ọ̀ sọ̀rọ̀ lórí pé a gbọ́dọ̀ ṣe àdéhùn wípé ọlọ́run nìkan láàmú náà láti wá ìrànlọ́wọ́ rẹ̀. láti àyẹ̀wò ìrọ́bù ayà yẹn sọ pé ìdí àkàwọ̀ orílẹ̀-èdè yìí ẹ̀ bá مبني على الفتح في معنى نسب مفعول به سؤال هي نسب مفعول به لو نعم نواجه فعل وفاعل فاتت إياك نعم ولا إياك نستعين وهو فجأة في العدل lẹ́yìn ìgbà ìlàwọ̀ agbẹ́yẹn lẹ́ẹ̀kẹrin ta sọ̀rọ̀ ń pa kí ni àwọn ìsọ̀rọ̀ dáńtọ́ tó wà nínú ayé àná ta pè ní àlàmúrà àbùbàlà àbẹ́yà so a ní ìfúráṣí wa mẹ́ nígbà séjì ọ̀rọ̀ láti nǹkan báàbọ̀ tó jẹ́ first person àwọn tí ń lò sí second person ta sọ pé ìdí àgbà ẹ̀fọ́ àyàrí láwùjọ yá ní ìdí àgbà láwùjọ láwùjọ. so bẹ́ẹ̀ ni ẹni tẹ̀sí ìrọ̀ta pé ní fáì ẹ̀ nínú ọ̀fáì tọ́sáájú tọ́wá lẹ́yìn ìmọ̀ tó lù mí. alóòrùn náà tọ́ka lórí bàlágà ìtàláwọ̀ tọ́ ní èso إياك نعبد ونستعين أكتب وأنا مكتوب إياك نعبد وإياك نستعين كل ما أسمع وفاة ẹlẹ́ẹ̀kẹrin ọ̀nà ìtàkùn ní àtúnlẹ̀kọ́ àtọ́lẹ̀ làárùn wípé nínú ìbáàdà náà lè fi àánà wa ìta àtúnlẹ̀ ẹlẹ́ẹ̀karùn náà ni àtúnṣẹ́jì ìmọ̀ àtìsọ́wájú ìbára ọmọ ìparí ọ̀rọ̀ tí lọ́jọ́ pé à ń fò kan a ló ń padà síbi kan àti sàlàyé ẹ̀kúnrẹ́ ní àná. ẹlẹ́ẹ̀kẹfà inú àgàràdù bàlàndíyà tó wà bí àyà yẹn ó náà ní pé ọwọ́ àwọn ìwọ̀ntúnwọ̀nsì nípa kíkọ nípa ìtumọ̀ náà ó náà wà ní inú náà wọ́n tọ́ka lórí pé tọ́mọ bá ti sọ wípé bọ̀ sẹ́yìn lọ́wọ́ so ilé wa láàrin mi àtẹrù mi ẹ̀ pé ìfẹ́fẹ́ máa ń pè ọ́ náà ní ìpè àánà ìtọ́lọ́ ìbádà ìtọ́lọ́ ìdíje. àpẹẹrẹ tá a bọ́ sí lónìí náà ni àpẹẹrẹ ẹlẹ́ẹ̀karùn-ún tá a pè ní àyíkùmá áwùdá tẹ̀sítẹ̀sítì الضمير الذي يرجع إلى الله تعالى أو الفعل والفاعل إياك نعبد وإياك نعبد àwọn náà àbòdúkà ó náà náà fi sùn wá. òwe lẹ́lẹ́tọ̀ sí ká ti iwájú jù àti gbàgbé kò sí ká ti iwájú tí ọ̀dà gbóòwò lọ́dà jù. ṣé dọ̀míìrù tó ń padà sọ́dọ̀ lọ ìjáàkà láti iwájú ṣé lọ́dà jù ní àbíká ti fílù ẹ̀fáìlì iwájú ká sọ pé náà àbòdúkà wá ṣẹ̀dẹ̀ fìlà fojú rẹ̀. àwọn onímọ̀ sọ wípé káàtì síwájú ló sì ti ṣàlàyé sókè pé nínú sọ̀rọ̀ tó dáńkọ́jú. nítorí pé nígbà tá a bá ti wájú ni ó túmọ̀ sí pé ọlọ́run nìkan láwọn sùn yá àkàdé rẹ̀ nìkan láwọn sùn. tá a bá ní náà ó lè mọ́ rìflẹ́tì ní táǹfẹ́ ẹ̀kọ́ jẹ́ so bẹ́ẹ̀ náà sì ni ìjú pẹ̀lú ọlọ́run ìlú ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run nípa pé ọlọ́run là kọ́kọ́ dápọ̀ kókó nípa dápọ̀ ṣẹ́ nípa bíbẹ ọlọ́run ọba ní ọba àkọ́kọ́ ọlọ́ba àkàn so kí túmọ̀ sí pé bá a ti kọ́kọ́ ti tiẹ̀ síwájú yẹn ọjọ́ yẹn tó ṣe pàtàkì ó sì ní ìbámu dáadáa. so iyyaka na'budu wíwà náà pé la na'budu illa iyyaka náà so bí ẹ bá ti gbọ́ lọ́wọ́ tó yóò fi mọ̀ pé eléyìí ọ̀rọ̀ tó dá tó tó sì tó sì wù yìí. agbẹ́rin ẹlẹ́gẹ̀fà táàmẹ̀lúbá táàsì dúró lórí insha Allah ọ̀nà ìlú alẹ́ ìbádà bàtà sọ pé àná àgbègbè ìrẹ́ ọlọ́run nìkan ṣoṣo láàmà sí ìbádàtà aláfẹ́ máa ṣe ìkíni túmọ̀ rẹ̀ àwọn mufasiru wọ́n sọ̀rọ̀ oríṣiríṣi lórí ìbádà yìí pé kí n sọ ìyá àtàná àgbègbè àkọ́kọ́ ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ sọ ìdílé àjì àti ìdílé àbá àtàwọn mìíràn ọ̀sán àbí pé nùwàhíd ìyá àtàlùwàhíd èrè ọlọ́run á máa ṣe ọlọ́kan nípa ìjọsìn so ó tún wà sí pé tàwọ̀fíìlù ní náàbùdúkà yẹn ìdí àkà náàbùdù yẹn tàwọ̀fíìlù ní tọ́ka sí tó jẹ́ kó náà nìpìlẹ̀ gbogbo nǹkan pátápátá lórí yìí sẹ́ni kan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àti ọ̀dọ́ ìtumọ̀ mi ti hàn fún ìdí àkà yẹn pé ìdí àkà ìrí ọlọ́run nìkan láwọn ìtẹ̀láfẹ́ nínú ìbádàgbé àti ọlọ́run gbèsè ayé yẹn àti ọlọ́run nínú gbèsè fámìlì àti ọlọ́run nínú gbèsè àwùjọ àti ọlọ́run nínú mọ́sálásí àti ọlọ́run ní inú òṣèlú ọlọ́ọ̀bá nìkan ṣoṣo ènìyàn bá tọ́ lẹ́sẹ̀ ká máa tẹ̀lé àtẹ rẹ̀ ọlọ́run sọ fún asọ́sọ́sì àti pé alámọ́ ahádìí ilé kọ́míyàbá ní ádámà aláàtàbùdù ṣèitán إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم قالوا إني ألم عاهد إليكم يا بني آدم ويوم النبي آدم سين واتي صوفين تلني ألا تعبدوا الشيطان شيء في بعدين لو أني كنت أمسني الشنين ألا تعبدوا الشيطان يعني ẹlòmíì ń ṣe èṣù ṣùgbọ́n kí èké pé forí kan balẹ̀ fún wa ṣe ń forí balẹ̀ fọlọ́ ìbáàdà tẹ̀ náà ni pé tọ́ àtù ọ̀n tẹ̀lé àti èṣù bẹ́ẹ̀ bá ti ń tẹ̀lé àtẹ rẹ̀ bígbà tó yẹn ń sìn ọlọ́sọ̀ àwọn Yahudi àtàwọn Nasara àtàwọn àwọn Nasara wàtàkàdù ahbarahum wa ruhbanahum arbaba min dunillahi wal masih ibn Maryam àwọn èèyàn yẹn wọ́n mú àwọn àfa nu wọn àwọn àfa inú wọn wọ́n sọ wọ́n di olúwa lẹ́yìn ọlọ́run bẹ́ẹ̀ náà ni àwọn páàdì inú wọn àwọn tó ṣe pé kì í ṣe pé wọ́n máa síra ọlọ́run dáadáa ṣùgbọ́n àwọn kóra ló tún ilé ìjọsìn fáwọn ọmọ àwọn gbàrà ló àwọn òní níyàwó àwọn òní bímọ àwọn ọmọ gbogbo ara tẹ̀sìn táwọn máa tẹ̀lé ọlọ́ni àwọn èèyàn yẹn wọ́n wá mú àwọn afá yẹn àtàwọn páàdì yẹn sí lọ nínú ilé ìjọsìn wọ́n sọ wọ́n di àrùbá bá mi lú nìlá wọ́n sọ wọ́n di olúwa lẹ́yìn ọlọ́run wọ́n sọ wọ́n di ẹni tí ń tọ́jú wọn tí ń rè wọ́n tí ń jọ́sìn fún wálé màsí abdul mariam bóyá dáa ni màsí abdul mariam wọ́n sọ náà dọ́lọ́run ọlọ́wọ́ ni wà máa umiru illa liya'budu ilahan wahida àpá wọn láti ẹ́ kíní kájú pé kí wọ́n máa ṣe kíní kí wọ́n máa ṣe ọlọ́ọ̀bá ọ̀kan ṣoṣo lọ́ní ọ̀kan ṣoṣo ní kí wọ́n máa sìn la ilaha illa hu kò sẹ́ni kẹ́tọ́ lẹ́tọ̀ sí ìjọsìn akọ́lọ́ nìkan ṣoṣo subhanahu amma yushriku tó tó fún ọlọ́run mímọ́ ní kọ́lọ́ ọlọ́run gàtayọ̀ tí wọ́n rò pọ̀ ọlọ́run ọmọ tayọ níta fẹ́ẹ́ bẹ̀rẹ̀ yìí pé ìkànnì àwọn sàrí àdébò ọ̀sọ́lọ̀ láàyè sọ́lá tó gba ìsìlámù kù nínú nínú kìtẹ́sì bla ó ní bò ní àyà àkọ́rá ìjọ wa tẹ́sí àǹtí wọn àwọn òsì wọn àtọ́ńdọ́lọ́ àdébò ọ̀sọ́lọ̀ láàyè ọ̀sọ́lọ̀ àti ìfìyà tí wọn mọ yípa yín láti ẹgbẹ́ kẹ́ẹ̀ẹ́sì àwọn ẹ̀ẹ́sà táwọn kan ń takò tọ́lọ̀ bẹ́ẹ̀ sí lọ́tẹ̀lẹ̀ ọ̀tẹ̀lẹ̀ tí wọ́n máa kọ̀ fún yín tó kẹ́ ẹ má ti àwọn kẹsẹ̀ kan tó yẹ pé àìkéwòn lọ́sàkóso náà à ó ní ìmọ̀ ṣẹlẹ̀ ẹ wọ́n ti rí ka ìgbà àdàtò ní ti tẹ́yìn sí wọn náà nù èyí pé wà ní ẹ̀bá tó forí kalẹ̀ ló tó sin ẹnì kejì gbọ́ bá ti ẹgbẹ́ àtẹ́tí ń pa ọ̀ntẹ̀lé sábẹ́ ń ti ṣàkóso náà èyí ń kọ̀ fún ọgbẹ́ ọmọ ṣe ọ̀nsára fún tí nǹkan ń ti ṣàkóso náà àyẹ̀pẹ́ wọ́n ti rí ka ìgbà àdàtò ìsìn wọn tẹ̀ ń sìn wọn náà ní ẹ̀kẹ́ máa tẹ̀lé àṣẹ wọn irú ẹ̀ náà làwọn nínú ń kàlí kátàlì olóògùn àtàlì bí ṣètọ́jú wọn èṣù wọn bó bá ṣe fún wọn sìn ẹni àkọ́kọ́ náà kàlí tó báyìí ló ti ṣe kí òsì ní bá tọ́lọ̀ wọn lẹ́sẹ̀ náà ṣe gbà náà ní oṣù wọn ṣe lọ jẹ́wà ní àtúnyẹ̀wò jẹ́ kí ni jíjẹ rẹ̀ èṣù ti sọ́ di ṣètọ́jú O ti sọ ọdọ ọmọ ọdọ ó ti sọ ọdẹ sọmọ tàfàtì àtẹ rẹ gbọ́dọ̀ bá dìbò ọmọ fọ́ kankan ọmọkùnrin rẹ bọ́ ọmọ kó dì mú pèsè ní àìbí gàgá sí lẹ́ẹ̀tì ń kírun ó dàbò fi gàgá sí ní ẹtọ́bí ojú láti olóhùn kírun ó ti ajá sí olóhùn kírun lọ́wọ́ nípa òfin ọmọkùnrin rẹ tí ìwà ẹ̀kọ́ ti di ó ti sọ́ di kèké. gbọ́dọ̀ bá dìbò ọmọ ayé àgbọ̀rán bọ́ lọ jù ní sálángá kí n tọ́ fẹ́ kó lè ṣe. ó ti tẹ̀ láti rẹ̀ náà nù ní ìsìn náà nìyẹn sòrí tí ń jẹ́ ìbádà a máa jẹ́ tọ́à nígbà tá a sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in ilé ọlọ́run nìkan yẹn pé a máa tẹ̀lé rẹ wọ́n nìkan láti mọ wọn lọ́wọ́ ẹ̀ táwọn onímọ̀ fún ìbádà bẹ̀rẹ̀ wọ́n ní ní rí ọlọ́run pé kọ́ wá rí àbùkátà fún wa ọlọ́sọdún tó láti gbà pé àyà ti sì pé wàkọ́wá làárọ̀ gbogbo òde òwú ní àtẹ̀jẹ̀wòlà fún àbáyé ti sọ fún pé ẹ máa pè mí ìsì máa jẹ́ pé yín ìnà lẹ́dí ìnà yẹn sẹ́sìbìrì ìnà àyẹ̀ ìbáadá sí lágbẹ́dọ̀ àwọn tí wọ́n ṣe gírí máa ń káyè kó níbi ìbáadé mi ọlọ́run ẹ̀wọ̀n tọ́lọ̀ bẹ̀rẹ̀ ọ̀kọ́lá rọ́bùkún dìrú ní àtẹ̀jìbìlà ọlọ́run ni ẹ máa ṣàjọ ẹ máa pè é máa jẹ́ pé ní. àwọn àṣọ pé àwọn tí wọ́n ṣe gírí máa ń kà fún bí ìbádọ́ o àti wọ́n ṣe gírí máa ń kà fún bí àdúrà o lẹ́yìn fún wọn ní nfa ìbádà o àti pé àdúrà o ní sùnmínà lè ìbádà àdúrà jẹ́ ìkan nínú ìbádà nípa ìṣẹ́ náà àgọ́dọ̀ pé àgọ́dọ̀ pé àgọ́dọ̀ pé rí kíní kẹsàn-án fún náà bá lè fi ọ̀la àgbọ̀rọ̀ tó ń dorí kí nìkan àti torí ọlọ́run wà lókè ọ̀la. so tí túmọ̀ sí pé àgbọ̀rọ̀ pé nǹkan kan mí lẹ́yìn ọlọ́run wà lókè ọ̀la àgbọ̀rọ̀ pé nǹkan kan lẹ́yìn ọlọ́run wà lókè ọ̀la so ìtumọ̀ náà ni pé àdúrà yìí ọjẹ́ ìpín kan nínú ìbádà ti ṣe. apá kan ló àwọn onímọ̀ sọ wípé ìbádà yìí ọjẹ́ ó ń túmọ̀ sí pé kéèyàn ó ṣe lo àṣẹ tí a pàṣẹ pa lójúkànnà pé a fi ń bọ̀wọ̀ fún ẹ tó pàṣẹ hàn ìbáàdà ni. àṣẹ tí a pàṣẹ pa kéèyàn ó lò lójúkànnà pé èèyàn fi ń bọ̀wọ̀ fún tẹ̀ ara ìbáàdà ni. torí ẹ sọ pé tọ̀rí kó muhammad ẹ mùtọ́lẹ̀ ló ń bèrè wọ́n pẹ̀lú ojú ọ̀nà tá a bá ti tẹ̀ tẹ̀ tẹ̀ tẹ̀ tẹ̀ tẹ̀ láti gbogbo orúkú rẹ̀ wá ti lè fẹ́ fẹ́mi á ní kó tọ̀rí kó muhammad so ajẹ́ ipe ìbáda ọwọ́ àbí tó ti ní o kátẹ́lí àtẹ lójúkọ̀ náà pé a ti bọ̀wọ̀ fún ọlọ́ọ̀bà àdìgbọ́lá gbogbo ògbésí ayé wa pátá lọ́lọ́ọ̀bà àdìgbọ́lá wa fẹ́ ká fi ṣe ìbáda òfin ká pèsè kálẹ̀ rárá láì fi ìbàdàn lọ́ba sọ pé wà máa khalaqtu al-jinna wal-insa illa liya'budun wà máa khalaqtu al-jinna wal-insa illa liya'budun ma uridu minhum min rizqin wa ma uridu an yut'imun inna Allaha huwa razzaqu dolokowu atelimati nusuratu zariya aya fifty six ndé fifty eight ọlọ́ọ̀ni wa máa kádà tù jìnnà kò sí torí káàtì mo fi dá àdìgbò ọ̀nà wàlẹ̀ ìyẹ́nsà àtọ́mọ̀ ẹ̀dẹ́ ènìyàn ilẹ̀ àyè àbùkù wọ́n bí kì í máa tẹ̀ ní ọlọ́wọ́. ajẹ́ tó gbogbo lílọ yíbọ̀ wa láti tó sára ti bí táàtọ̀ fi sùn kódà lójú oorun wa agbẹ́rẹ̀ kan ti bá dà bọ́lọ̀ máa òrí ìdúmí ní gómìnà rìsíkì ìsọ pé kankan ló wúlò kí wọ́n wá ṣe fún mi ní ayé tí ó wúlò fún mi ìjẹ́ ẹ̀gbọ́n kankan kan mo gbé wọn lọ́rùn kí wọ́n máa bá wá wọ́n máa òrí ìdú ayò tẹ̀lé mu ní ìsìnkú wọn wá fún mi ọlọ́run lóúnjẹ inna Allaha huwa razzaq ọlọ́ọ̀bá ni ọba tó lè tó ṣe ìdí ẹ̀mú fẹ́dà olúkú wá sí i. ọba alágbára tó sì jẹ́ pé kò sígbà kankan tá a ti wá jẹ́ pé gbogbo wa ọlọ́ọ̀bá àlùkọ́lá ọ̀fẹ́ ìbáàdà kan fún òun àbá gbogbo sẹ́sì ìsìláàmù wa pátápátá tí ó jẹ́ ìbáàdà bọ́lọ̀ kó sọ̀rọ̀ mẹ́ta nípa àfihàn rẹ̀. alákọ̀ọ́kọ́ náà ni amadu ń bẹ̀rẹ̀ kálí iṣẹ́ ọkàn ìbáàdà ni òun náà ni àdìọ́kàn nípa ọlọ́run àti ntọ́rọ̀ pọ́nmọ́ àlàáfíà sí ìsìlámíyà káà nílẹ̀ mi yẹn lára ìbáàdà ní fọlọ́run tọ́ba ti di rọ́ǹgì ah problem ńlá ìtìnà ńlá tọ́bẹ̀ lọ́kàn ẹ̀mẹ̀dé ni tí ó fi lọ́yẹ́ pé ni ó fi máa taari ẹ̀ lọ bí iṣẹ́ tọ́ba ti gba igbó lọ iṣẹ́ ọmọ ẹ̀dé ni náà wọ̀ bẹ́ẹ̀ ni. wàá mẹ́lò lisan ìbáàdà tá a mọ̀ sí pẹ̀lú àwọn sísà síkiri ni kíka Kùránì ni sísọ̀rọ̀ rẹ lẹ́nu ni ṣíṣe dáwà tójú ọ̀nà tọ́lọ́ ni.

tí ọ̀lẹ́tọ̀ omi tí òṣèlú yẹ ṣé kò ní jẹ́ tẹ̀ fún mi ayé tó tó bá gbé lọ síbi ẹ̀tọ́ tiẹ̀ náà yóò fún ọ̀gá ládàá bẹ̀rẹ̀ ni wọ́n sọ yìí pé ìṣègáàlù bílẹ̀ halali ìṣègáàlù adìlhara ọ̀ṣùgbọ́n adìlhara ìṣègáàlù kàbìlhara yẹ̀ṣègáàlù ká ìṣìgáàlù kàbílẹ̀ halal yẹ̀ṣìgáàlù kàbílẹ̀ haram kó bísí pẹ̀lú halal gọmọ bísí pẹ̀lú ẹ̀sìdè kò oró ju olójú ráàyè haramu ẹ̀wọ̀n ti tóbi ọlọ́run wá jẹ́ pé ọ̀rọ̀ tó fẹ́ sọ jáde òrònú sí pé bóòlù sórí ìyọnu ọlọ́run bẹ̀ nígbà tó bá wá ń sọ̀hún ò lè máa sọ máa sọ tààrà mọ́ nígbà bá ń sọ وأدعى النبي صلى الله عليه وسلم اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عما سواك ìyọ́ lọ jẹ́ kí àlàyé rẹ̀ ó tó mi kí ìṣòro rẹ̀ sájú ara mù ẹlòmí ọ̀mọ ládùá àdúrà láti ọ̀la fún mi ní ìtẹ́lọ́rùn pẹ̀lú àlàyé àlàyé tí ó tó tí mi máa sáré kà mú káàkiri ni ó ṣe fún mi ọlọ́run tí wọ́n bá ń dáàpọ̀ àràmù bá ìfẹ́ kí lẹ́yìn ilé ilẹ̀ ń jẹ́bi àràmù aláàlì gan-an tó fẹ́ bí sẹ́mi ó ju ogun èrò ìgbé ilé ìdẹ́dùn tẹ́tún jára mú ìlọ bí náà lásán mi wà nímọ̀ kọ́ wá sọ fáwọn ọmọ bẹ pé bọ̀lọ́sí lè tẹ́ bá ní tí wọ́n bá ní wọ́n kọ́ ò tẹ́ bá ní lágbára ẹ̀ ò ń pọ̀ bọ́lú pẹ̀lú kẹta wọ́n wá gbé oúnjẹ òun àwọn àbá ò lè jẹ́ tán àwọn olè tó tún jẹ lọ rẹ wọ́n tún jẹ́ lọ rẹ lọ́sẹ̀. ṣé ìgbìnà òbí lè halali á ní haramu ti tẹ̀lé náà kí lọ fẹ́ jẹ́ lára haramu oúnjẹ ọ̀nba pọ̀ tó tún wọn di kiri tó wà fẹ́ gbẹ́sẹ̀. kọ́ máa bàjẹ́ jẹun gbá tó bá ti bàjẹ́ jẹun gbá ẹ̀sẹ̀ rẹ ju méjì nù ètí ọ̀jọ́ rẹ̀ lé wọn lórí òfin sísẹ́mù tó wọ̀ ó ti di jẹ́ pé wọ́n á kọ̀ pàjùwé. kọ́nà ọba àdìsọ́lá ó ṣe àlàyé tí ó tó àti ọ̀rọ̀ wa lọ́rọ̀ fún mi haram ó ṣe fún wa ọ̀là àti tòbí ọlọ́wọ́ láàánú rẹ̀. iṣẹ́ ọkàn ilé alákọ̀ọ́kọ́ iṣẹ́ àwọn lẹ́lẹ́kejì ọwọ́ àpò ẹlẹ́ẹ̀kẹta ti ṣe iṣẹ́ oríkèé ara. bada à ń kírun ni à ń gbààwẹ̀ ni ṣe àjì gbogbo kọ̀ọ̀kan náà ló tún o àti ṣe àwọn tó nínú o tọ́wá fẹ́ ṣe tọ́wá fẹ́ fi ìrìn sí àti yídà yóò gbé ọ lọ bẹ̀ yẹn ọkàn àníyàn tó ọkàn yẹn bí ti sọ̀rọ̀. tí wọ́n bá ti mọ̀túmọ̀ rẹ̀ kò tún ti ní lẹ́yìn lọ́nà ló tó ju gbòǹdì tóbi lọ. ìkẹta kò tún kẹ tó ń sara ìbáàdà tó ń tẹ̀lé àti ẹ̀tọ́ náà àtàtà ẹ̀tọ́ òṣìṣẹ́ rẹ̀. so ìbáàdà ní Islam ó kó iṣẹ́ ọkàn sínú iṣẹ́ àwọn àti iṣẹ́ oríkì ara yòókù orí ẹ̀ náà sì ni ímọ̀nù lórí lórí sí ọlọ́run pẹ̀lú eléyìí ní pété ẹ̀bá ń pèrè ní ẹrúsìn ọlọ́run ní òfin pé pérépéré yóò máa ní lẹ́nu yóò máa sọlọ́rọ̀ yóò máa fi sẹ́sẹ̀. kọ́wá dé wípé a lè fi ìbáàdà tó pé yìí a lè fi rẹ̀ lẹ̀ fún ọlọ́run jẹ́ ẹrúsìn ọlọ́run tó pé káfíńlẹ̀ fọlọ́run òun gan-an ni tó lè tọ́lọ́run ló ń fi dá èmi ní àtàlẹ́ náà lọ́fà ọ̀ma kàlákùn dínà wà ní ìsẹ̀ ilẹ̀ àjẹ́ àbúdù kò sí ní mo torí ẹ̀dá èèyàn àjẹ́ náà tọ́mọ ẹ̀dẹ́ èèyàn fi púpọ̀ ó lámà sí mi ọlọ́ọ̀mà náà ọlọ́run sọ láì mí pé ya ayyuhan nasu ubudu rabbakum alladhi khalaqakum walladhina min qablikum la'allakum tattaqun nusratul baqara ayat 21 bí ẹ bá bẹ̀rẹ̀ Qur'an láti bẹ̀ láti sọ́ọ́dù fàtíà tí bá wà ń kà wọ́n àkọ́kọ́ àtẹ tí ó kọ́kọ́ kàn gbára nǹkan náà tó ń kọ́ mẹ́tẹ́ yìnyín láti ìní ayẹ. ìpèyà ayélujáfù ẹ̀yìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ̀yìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tẹ́ ìfẹ́ gbàgbé nǹkan oríbudu rọ̀bà fún ẹ máa sin olùtọ́jú yín alẹ́ bí kálákà fún òyìnbó náà lọ́jà yín wọ́lẹ́bí iná mi ń kọ̀bìlì fún olódà àwọn tó ṣáájú yín làálàkùn tọ̀tọ̀kùn kẹ́lẹ́ bá ní ìpayà ọlọ́run ìpayà ọlọ́run tí ó mọ̀ jẹ́ kẹ́ ká fún ìbàjẹ́ ìjẹ́ pé kẹ́ wọ́n sí dáadáa. nípa pé ọ̀fẹ́ jẹ́ ẹrú sin ọlọ́run tòótọ́ látara ìdí àkànná ní ọlọ́run láwọn ọ̀sẹ̀ òun náà ní pé kọjá pé irú rẹ irú rẹ yóò jẹ tọ́lọ́ nìkan nípa pé kọ́mọ̀nà bá ṣẹ̀rí àwọn ọ̀hún ó sì ṣe ń sẹ́wọ̀n amọ́lù kọ́ níbi ni o ọkàn sí ń rò lọ́kàn ní pé mo fẹ́ ṣe nǹkan báyìí kó tó wá finalize rẹ kó tó kọ̀ bíríìjì ọgbọ́dọ̀ jẹ́ pé torí ìtọ́lọ́ nìkan kó sì ṣe fọlọ tó sì ní bàbá sí ìṣẹ̀lẹ̀ àwùjọ tọ́ọ̀bá tí èyí ò ṣe ọ̀ǹtara rẹ jẹ́ o ẹ̀ẹ́dẹ̀ ìfẹ́ ẹnu lọ́nà tẹ̀lé ìfẹ́ ẹnu sì rèé èṣù lónìí èṣù ní kọ̀ǹtró fẹ́nu èrò rẹ pé ó ṣe nǹkan báyìí kọjá pé nítorí ìtọ́lọ́ọ̀ lónìí kan sọ nbọ bá ti bẹ̀rù ilé tó bá bẹ̀rù mẹ́jẹ náà lọ́jọ́ ilé tó ti oníbàbò ti sẹ̀ríà àti títí ti sẹ̀ríà ìbámu bẹ́ẹ̀. àyẹ̀kúta bá ń sọ̀rọ̀ pa ìbádà ní dítẹ́ẹ̀lì gbogbo sọ́nà ọba àlejò ọlágbéyọ́nú sí nípa àtìdá àti ọ̀rọ̀ sísọ àti iṣẹ́ tí ẹ̀ forí kí ara ṣe ètòkàndé àti ìjọkàndé ilé ìbádà nìyẹn. àdéhùn tó ń ṣe nínú orí inú rẹ ní wákàtí mẹ́tàdínlógún lójúmọ́ ni ìjà àgànà àbúdó wa ìjà àkàdàsẹ̀ ìrẹ́ ọlọ́ gbogbo ògbésí ayé wa lílọ bíbọ̀ wa ọ̀rọ̀ ẹnu wa àdìọ́gàn wa ìjà ara wa ìjà àgànà àbúdó ìrẹ́ ọlọ́ láàmú fi sìn wá ìjà àkàdàsẹ̀ ìrẹ́ ọlọ́ náà láti mọ̀ wọ́n náà láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí pé ọlọ́run.

tọ́ọ̀ sọ pé ìjà kan na'budu wá ìjà kan nasta'in ìrẹ́ ọ̀nà nìkan sóòsó ilá máa fi wọ́dà láti máa wà lọ́wọ́ ẹ̀ yẹn tó ń bo gbogbo òṣèṣì wa gbogbo ọ̀rọ̀ wa gbogbo àfihàn wa gbogbo oríṣi ara wa. nínú Islam nínú Islam ìbáàdà yẹn alákọ̀ọ́kọ́ ìbàdá tó ń tẹ ìsìnkọ́ dídá ìgbàgbọ́ ìlú ṣe bí àdì ọkàn ni bí ìdígbàgbọ́ sọ́lọ̀ àsìkò sí wẹ́wẹ́ rẹ̀ àwọn màláìka àwọn tíra ọlọ́ọ̀ àwọn òṣìṣẹ́ ọlọ́ọ̀ ẹ̀yọ́ mi làásẹ̀ kádàrá kódà ìnígbàgbọ́ píṣẹ́ ìtọ́nù ń bẹ nínú àkọ́ ìlú ìsìlámù yìí àti iṣẹ́ rẹ̀ tí máa ń ṣe nípa àwọn ìsọfún wa nígbà wọn báyìí dẹnu ń bẹ àti ṣe wọn tí a máa ń ṣe bí Quran sọ fún wa nínú àfihàn Islam wa. bẹ́ẹ̀ náà ni gbogbo tó pamọ́ sójú táàbì tọ́lọ́ ń fún àárò rẹ̀ nínú síra rẹ̀ àbí inú súnà àdébù sallallahu alaihi wasallam ìyá àtàrí ọlọ́run sọ ń pa àwọn èèyàn fẹ̀rẹ̀ àwọn pé annaru yuraduna alaiha ghuduwan wa ashiyan ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب قال لي النار يعرضون عليها إن الله إن نوما تريا وإن فرعون إنه صاري ويكيد أجل النار يعرضون عليها iná ni wọ́n máa fi wọ́n yẹ́ nùsọ́ọ̀tù gáfíẹ̀ ayé àkàntì ní ṣe gbójú wa ní láàárọ̀